أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير أسير في غياهبهم أسير أسير في سجونهم حقير يدنس عزتي عز رماني على الرمضاء يلفح الهجير يدنس عزتي عرج رماني على الرمضاء يلفح الهجير على الرمضاء يلفحني الهجير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير يدوس كرامتي حينا وحينا يقطر وهو خمار سكير وأنات الأسارى شاهدات على ملياركم أين الطريق جنات الأسارى نستعينه ونستغفره نعوذ بالله من شرور انفسنا وسيئات اعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله وسلم وبارك عليه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 وكل مختلفة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فلقاؤنا اليوم أيها الإخوة الكرام مع بعض الإجابة عن السؤال إذا مات كافر وكان له قريب هل يجوز أن يعزى هذا الكافر يموت غريم أم لا وقبل أية الإجابة اعلموا أيها الإخوة العقيدة أن الإسلام دين عالمي والله تبارك وتعالى يقول لرسوله الكريم عليه الصلاة والسلام بعد أعوذ بالله من الشيطان الرجيم من حمده ونفقه ونفسه وما أرسلناك إلا رحمة للعالمين سورة الأنبياء لذلك أباها الإسلام قدرا طيبا من العلاقات الإنسانية والاجتماعية بين المسلمين وغيرهم بشرط أن لا تؤدي هذه العلاقات إلى تحريم الحلال أو تعليل الحرام والله تعالى يقول لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقصدوا إليهم إن الله يحب المقصدين سورة ممتهنة ومن سماحة الإسلام وقلوب تعاليم أن المسلم أن المسلم يراعي حقوق ذوي القربى وغيرهم ويأمرهم بصلة الأم الكافرة بالمال وبعيادة المرضى ودعوتهم إلى الإسلام وترغيبهم فيه بالأسلوب الحسن والحكمة إذا أذاهم المسلم بقول جبر الله مصيبتكم أو أحسن لك المخلف الخلف في خير أو ما أشبه ذلك من الكلام الطيب فإن ذلك يجوز لكن لا يقول غفر الله له ولا رحمه الله ولا يدعو للميت الكافر لأن الله تعالى نهى عن ذلك ولكن يدعو للحي بالهداية والتقوى والعرض الصالح والخلق عليهم كل ذلك من أجل الترغيب في دين الله ومحاولة إنقاذهم من النار وإظهار سماحة الإنسان وأنه البعيد كل البعد أما يرمى به من الزلمة والغلو كما قال بذلك الإمام بن باز رحمه الله وهذا قد يرضي ذلك اللجنة الداعمة للإبداع ولهذا يجب أن تنتبه النية المسلم عندما يقوم بالتعبير غير المسلمين إلى إرضاء الله تعالى لقيامه بواجب الدعوة إلى الله تعالى واتباعه واتباعه لسنة رسول الله الكريم عليه أفضل الصلاة والتسليم حيث أن رسول الله صلى الله عليه وسلم كما روى الإمام البخاري أنه عاد يهوديا فانقذه من النار وأجاب دعوة اليهودي إلى طعامه وهذا ما أبت به الليلة الدائمة وإن زعد البرع ما يلي إذا كان القصد من الزعية أن يرقمه في الإنسان إنه يكون ذلك وهذا من مقاصد الشرعية وهكذا إذا كان في الدفع حذاه عنه أو عن المسلمين لأن المصالح الآن ترتفع فيها المدار الجمعية أقول ما تسمعون فاستغفر الله لي ولكم إنه هو الغفور الرحيم الحمد لله رب العالمين اللهم لك الحمد أيها العليم الذي لا يجهل الحليم الذي لا يعجل الكريم الذي لا يبخل سبحانك أنت المنيع الذي لا يرام المجير الذي لا يضام وأنت أرحم الراحمين أشهد أن لا إله إلا أنت قد عدت قلوب العارفين وذلت لحلمتك القوم الكفارين فتبارك الله رب العالمين وأشهد أن نبينا محمدا صلى الله عليه وسلم عبدك ورسولك الذي استعاذ بك من العين الذي لا تجمع والقلب الذي لا يخشى والعلم الذي لا ينفع فكان سيد المرسلين وإمام المتقين فصلاتك اللهم وسلامك عليه وعلى آله وعلى بشارك وحده وأصحابه وجنود دعوته الذين قال لهم الناس إن الناس قد جمعوا لكم وحدهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل فانقلبوا بنعمة من الله وفضل لم يمسسهم سوء واتبعوا رضوان الله والله ذو الفضل العظيم اللهم صل وسلم وبارك على رسولك نبيك محمد وعلى اله واصحابه اجمعين ya kuma yawo shi ba a jana da zuwa da wani da ya ba ne gudu yawan teku a jini ilé ta zẹ́ tẹ́ nílẹ̀ ọ̀yí gbọ́dọ̀ anyáyọ ìlú ní islam tó jẹ́ yára àti àmì ìfẹ́ ẹ̀ẹ́kùnkúnyáyọ ọ̀dọ́ ṣẹ́ ti jẹ́ àmì gbọ́dọ̀ anyáyọ oníṣù ajé ni ọlù òkú ògbórí ọ̀nyẹ́ ń kú káàkiri nyáyọ káàkiri ọ̀nà nìyí

aka ife olùmọ̀jì ana ìnyẹrẹ rẹ̀ àgbà ọ̀pọ̀ ọmọdé yẹn lọ́wọ́ máa àgbà ni àgbà ọ̀nà gbọ́dọ̀ ẹ̀dùgá òwúlé nìkú àmọ́ ọ̀nà ọ̀pọ̀ ọmọdé wọ́n á nyẹ ń gbọ́ da ọ̀nyáyọ̀ nínú àgbà òwúlé nìkú àárín bí ẹwẹ́ tó ìdí ẹ̀nà nìyẹn ní ìgbọ́ ẹ̀yìn ẹ̀wọ̀n ni ẹ̀yìn ara mi ní Islam ana ìfẹ́ yà nyá kí ìdàká ẹ̀yìn bẹ́ẹ̀ kàrẹ̀ yóò wúlò ọ̀rọ̀ ọ̀gbọ́n kuma abẹ́rẹ́ ọlọ́gbọ́n ọ̀rọ̀ ọ̀gbọ́n ọ̀ká ó mèrè ẹ̀rí là níbi ọmọ lẹ́yìn ọ̀nàrẹ́ sahabian àti sábàbà ilẹ̀ rahmatullahi alẹ́ ìjẹ̀mẹ́ àmì islam rí dínú alẹ́rí islam rí ahẹ́fẹ́ àbẹ̀rẹ̀ ọmọdé fọ́nà ọ̀tá àlà that guy unjoined to me, and I Avina control me, control me, Alhamdulillah, Doctor, here to you, I am gonna be, I am by Abanen. You, I am Muntu Mulyanon, Bonovi Abanen. I am Bononi, Karuya Renan, Ukumuya Renan, Suaya Renan. Agbọ́wọ́ tí islam ìṣòro ìjẹ́ ká ọ̀nà lọ́rọ̀ fún despite the fact that I had called it on your

عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتخرجوا إليهم إن الله يحب المفسدين ọmọlúdà ọ̀nà mẹ́rin ara mẹ́ olórí ọdún ìwọ ọ̀nà ọ̀dọ̀ ìgbẹ́ fúnnita alẹ́lẹ́ ìgbẹ́ ọjọ́ ọ̀nà ìgbẹ̀lọ́ náà àmọ́ òun rẹ̀ kú ọ́ gbogbo náà ìgbọ́nwà rẹ̀ bọ́nà wọn àmà nìtú àmà ọ̀hún lọ́dúnrún nẹ̀dúgá fúnlẹ̀nẹ̀ àkókò àmà ìgbọ́nà ẹgbẹ́ ìrìnlẹ̀ òmòrígá mẹ́ẹ̀dá yẹgbẹ̀rẹ̀ àjíjàbà ìhòòhùn ọ̀tọ́ tuntun ilẹ̀ kọwa ni albir yiwa ne sai albir a fúnnazin wọ̀ ìgbà pẹ́mpẹ́ òmòrígá mẹ́ẹ̀dá ka tún bẹ̀ yiwa ne ọ̀tọ́ tuntun ilẹ̀ tó wà lọ́dẹ̀ ilẹ̀ kọwa náà ne ẹjẹ́ ní yẹn أنا سيدنا معلم رضي الله عنه أبو موسى الأشعري عمرو بن العاص عمرو بن العاص قال أعظم دولة مصر إن الجيوس بجان بين يمكن يلقاهم عند خلاف عمر رضي الله عنه دول يهود دول يهود دول يهود دول يهود lẹ́yìn náà máa rọ́jọ́ mọ́ àánúwà ọgbọ́n ìdá àmọ̀gàrẹ́ lórí ìjẹ́ ìrìnlẹ̀ yọ́rà ìlú bí ìrìnlẹ̀ ojúgọ́wọ̀nà anáyàmgbọ̀n ìrìnlẹ̀ òlè ìtàwọn ọ̀rọ̀ ẹ̀fọn ìlú pẹ́lẹ̀ta ìjọ́nìgọ́wọ̀nà lẹ́lẹ́ lọ́kàtọ́ àdúgbọ́wọ̀nà lọ́rẹ̀ ìdọ́nà ti ní orí ìyàwó jẹ́nà lọ́rẹ̀ lẹ́bí àwọn ẹ̀bí ní àmàrẹ̀ ojúgọ́wọ̀nà láyà ìjọba rẹ̀ tàbúkọ́wò kó mú yọ́sùn pa kẹ́kẹ́ àgbọ́wọ̀ àbílẹ̀ náà ìgbọ́ ọ̀rọ̀ tó lé ẹ̀rẹ́ náà ìgbà ẹgbẹ̀jẹ́ àrùsọ nígbẹ̀dà mẹ́ẹ̀nà àgbọ́wọ̀ islam tó lè sẹ́ àgbẹ̀tùláì islam ọ̀rọ̀ àmì ẹ̀bá mú ní ẹbí ààrẹ islam ọ̀rọ̀ àmì ẹ̀bá mú ní dára èrò islam ọ̀rọ̀ àmì ẹ̀bá mú ní ẹlò àtúrẹ́mẹ̀ islam ọ̀yà fẹ́ẹ̀rẹ́ dáadáa àgbọ́wọ̀ sí islam rẹ̀ ń dá àdáwọ̀ ọ̀nà ìgbẹ̀rẹ̀ ní ọ̀nà ìgbẹ̀rẹ̀ ní wà ní alìmọ̀rún ìdíkà náà àbọ̀ ìlú náà ní ìròyìn wà mẹ́ náà àgbọ́wọ́ lóòdá islam olùdíkà ọ̀nà ẹ̀wùlọ́gẹ̀ àmọ́ inú kókò rà ẹ̀ òkúrú

ìtọ́nà ọ̀nà àwọn ẹ̀yìn tó wà kàkà á ọ̀yìn àmàlé ọlọ́mọdébọ̀ ọ̀la wọ́n ìlà pẹ̀lú ìgbẹ́lẹ́dẹ́ wọ́n wá ní ìtún tó wà ní ọ̀la àwọ̀ká òun ìlà wọ́n kò tẹ́yìn rẹ̀ máa sọ̀wọ̀ ìrẹ̀ ìlà àtẹ́kùn tẹ́lẹ̀ ní ilẹ̀ ẹ̀nà nínú ilé lọ́lọ́lọ́ ìkàwé rẹ̀ àgbẹ́ka ọmọdébọ̀ ọ̀gá àgbà olóyè dúró náà ká ẹ̀rẹ̀ bá àdókò ní ìwò lọ́sẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ́gà gbọ́dọ̀ kò mú ìmọ̀rànbá yìí ọ̀mọ̀rànbá yìí ọ̀mọ̀dú ẹ̀ lọ́wọ́ ẹ̀sẹ̀ lọ́wọ́ máa yẹ kó ọ̀mọ̀dú à ta ẹ̀lọ́wọ́ ẹ̀sẹ̀ òmùrà ọ̀mọ̀dà ẹ̀wà ọ̀pọ̀ ẹ̀ka aka ọmọdé òde ilé àgbókò òmùnọ́lá bí ọ́ tó rọ iná kọ̀ǹda ẹ̀wọ̀rọ̀ ká ẹ̀yà mi ètò ìfáà yìí ọ̀dọ́ náà ìkẹ́rẹ́ àti ẹ̀sẹ̀ náà ìkẹ́rẹ́ ọ̀dọ́ yìí lẹ́nu náà ní àwọ̀ ọmọ náà ándánlọ́nà ẹ̀rọ níwọ̀ ayé lẹ́ alùpọ̀tà ẹ̀wọ̀ ẹ̀rọ ọ̀tọ́ ọ̀nà ní òkú mu lọ́rù àmọ́ ọ̀nyẹ́ nà ọ̀nà dán ẹ̀yẹ ti ọ̀rẹ́ àmọ̀tá ihe ọ̀nà ẹ̀yẹ ní òkú mu lọ́rù lọ́tọ̀ ọ̀nà rẹ̀ ẹ̀sẹ̀ na pọ́nyẹ̀ nà ọ̀nà bẹ́ẹ̀ ní tó ọ̀kadà ọ̀múlò tó fi mú ìlú múlò mọ̀ ìlà ẹ̀yẹ bẹ́ẹ̀ ní ọ̀ pọ́sì ní nǹkan ìlú ló mọ̀lẹ́ àmẹ́rẹ́ mi nà ọ̀ká ọ̀nyẹ́ nà ọ̀nà rẹ̀ káàkiri àmẹ́ àwọn máa nìkan ọ̀múlò náà wà ìlà òkú agbọ́rọ̀ lóòrèdà àbẹ́sẹ̀n tẹ́lẹ̀ ìsọ̀rọ̀ mẹ́ orí ẹni ìwòkómọ̀ ẹni ìbírí ní ẹni ìbírí nílẹ́gbìnrin náà tó ọ̀rọ̀ fún ilẹ̀ náà ní ọ̀yẹ́ máa wá fún ọ̀nẹ́ra tí a rẹ̀ ṣe ìwọ́wá àbúrò náà ẹ̀kọ́ sí ní ìgbà ọ̀nà ẹni wọ́n rọ̀ tí a rẹ̀ ṣe fún ọmọ ẹ̀ka ìgbà àwọn ọ̀rẹ́ àkàná rẹ̀ lè ọ̀rẹ́ ìlú ìlú àbíjọ́ náà ẹ̀ka lójú lọ́gbà àwọn àlejò gbogbo àlejò lára pé a ń dá ọdẹ wọ́n ìnáwó wọn wà ẹ̀dá kàwọ́ wọn náà má tún wà ní kejì ẹ̀gbọ̀n lórí má tún wà ká ẹ̀yìn ọmọ ẹ̀yìn ní gbogbo lọ́gbà wòrí ẹni náà nọ ẹ̀gbẹ́ ìgbà afẹ́run ẹ̀wọ̀n tún lọ gẹ́rẹ̀ ọ̀rọ̀ tẹ̀lé ní ẹ̀yìn ìfẹ́ àyè ní islam náà wà ká tẹ̀lé ní ìfẹ́ tẹ̀lé ó di wíwù á ní ìgbà tẹ̀lé ó di wíwù yẹn di wà àwọn ẹ̀yà wà ká àgbọ̀rọ̀ ọlọ́ àwọn bàbá ka níyẹ̀kọ́ wọn yìí an ko yoni bi ya fa duka ya na ko na ka ya mi dafiya yin gana ko na nyayo ina ga every ko ko mu yoro ka ya nyor na ga ye de yin mu ya onye bi an na do ka agba agba ina ka ya nyo da nunu mu ni ko do nya ne da wa ni ba da nunu mu ya onye wanda dai wani su ta hasu zai nuna tun musamman da zallam abubuwan da mutum na zallam an mai ayi dane kọwọ́n kọwọ́n wani yọ ga wuri ọ̀nà àkùnrin tó wọ́n tó wuri rẹ̀ ẹn wà á yọ wọ́n ní ilé su dáàbà ní hàn na zallam a ní oní ọ̀nà ana ìjọba ọjọ́ tó wuri tó yàrá jọ rẹ̀ ẹn wà àwọn àti ẹ̀sìn ọjọ́ tó wuri láàrin àwọn tó wọn ká ojú ọ̀nà ọmọ àwọn ilé ìwé islam tó wọn yàgbé àmì pẹ̀lú islam lójú ọ̀nà ìlàdàmì lójú ọ̀nà ìlàdàmì ládàmì ká ètò ní àbòrùkáàfin mohammed rasulullah ilé náà ká wà wọ ọ̀dọ́tọ̀ lójú ọ̀nà ọ̀dọ́ ọ̀dọ́tẹ̀ ìsìlẹ̀ tó tó wọn ní ìwé dọ́kà alhamdulillah alẹ́bí àkọ́dà òmìnira náà máa kó wọn yà wọ òmìnira náà wọn nira tó àbáyé ọ̀yà nánà á lè rí ọ̀nà ni ọ̀nẹ́kàá ilé jùmùhúr ulama yà wọ̀n àbí ulama ayẹ dọ̀dọ̀ ẹ̀rì mazahib abẹ́ ẹ̀nà dọ̀dọ̀ ẹ̀rì imamu maliki kẹ́lẹ̀ àti one of the ilẹ̀ ẹ̀gbọ́n ní amadi muhammad rẹ̀ imamu maliki ìdáni ọkọ̀ aslan ìdáni aláàmọ́rù àgbóta ọmọdé ọkọ̀ aka yẹ bẹ̀rẹ̀ ẹ̀mẹ́ àmọ́ ní àwọn àmàlìyàn jùmùhúr majority of us are fanajen ga yanyan malime ọmọdé wọ́n wọ́n ní ga èrò èjì àárà yàn ga àgbẹ́rìsù ọ̀gá ọdún ẹ̀rẹ́ nàgbọ́ ọjọ́ ń gbọ́n látàrí mẹ́kọ̀ọ́ then alákọ́dá ìfìdí onídò lórí ẹ̀ ó sì mọ́ mọ̀ nípa ọ̀rọ̀ náà dẹ́gbẹ́ ìkọ̀gá ọ̀nà ọ̀rọ̀ ọ̀nà ẹ̀jọ́ lè jẹ́ àwọn àmì rẹ̀ ìmọ̀ mọ̀ ọ̀dọ̀dọ̀ ga anyanwụ amma dọ̀gbọ̀narị na ka ahụ zanụga ee sụrụ ga anyanwụ na abalị flag ọdụ wàá ga ụkwụna na ndonye ụmụ ebe ọdọọdọ ndị okomori ọdụ yẹrẹ mẹ amma anaghị ewu ilé àrùwá ẹni jùmọ̀ ó majority of our scholars of Gidori or Jari anyanwụ alẹ́ àbọ̀ ilé ọmọ nìyàrá ọ̀gá wa anaghị شيخ عبد العزيز ابن عبد الله بن باز رحمه الله الى يتولون اذا ان فتاوى اللجنه الداعمه للبحوث والابداع الى رجل الرحيم فتاوى لجنه wọ́n náà kó lùmọ́ náà olùmọ́ náà ìdá ẹ̀lẹ́jọ́ ọ̀rọ̀ àgbáwọ̀ ẹ̀kọ́ mọ́ ní wọ́n ní ìmáàmù ọ̀dí ìbàgbọ̀dáàbí ní rahimahullah فنجعلك علما بعلمك تظلم أيها الرجل لا ينفع العلم إن لم, إن لم يحصل الأمل ìsọ́nù àkọ́sọ̀mú ìwọ́pẹ́ mú sọ́rọ̀ ta owó ayọ́kù àkúríta ìsọ́nà àhínọ́lẹ̀ jẹ́ẹ̀bà mú kọ́rọ̀ anàbùká ẹ̀yàn pàtánà mẹ́ọ anàbùkọ́nù ẹ̀wọ́ ẹ̀tù mú kọ́rẹ̀tẹ̀rẹ̀ ìmọ̀ àti mú kọ́rẹ̀tẹ̀rẹ̀ wàbùdí náà jùnà làkọ́nà ọ̀dá ọ̀nẹ́rẹ́gẹ̀ káàkùdí ọ̀bẹ̀ ní dẹ̀ríkà ọ̀bẹ̀ ní sọ́ọ̀kọ́ níbi lóẹ̀kà ní òkú ọ̀rọ̀ na ní òkú òkújọ nàkọ́ ẹ̀bà ayọ̀wé ìtọ́símẹ̀ ọ̀nàdí àkà wọ́n tó lè ní wàmọ̀ ìdáyọ́ then wẹ́nà ọ̀rọ̀ wọ́n mẹ́ asáìkí máa gáàni ọ̀nà problem ahùn wà áhùn lẹ́nà ọ̀rẹ́ nà gáàni wé ọmọ ẹgbẹ́ mi gàá dín máa kàrẹ ajé mi àgbẹ́wọ̀ ilẹ̀ ayé bí i ẹgbẹ̀rẹ̀ yí enthusiasm lọ́rọ̀ ẹgbẹ̀rẹ̀ yí passion lọ́rọ̀ ilẹ̀ yí principle Islam is based on principle not your passion not an kò mèrè káwọ̀ lọ́wọ́ mẹ́ so

lókùn jẹ́ náà mẹ́ àti ìsù náà nítorí àti gájáǹsì alẹ́ هذه محمد صلى الله عليه وسلم كنا عم يسمع وصحبه بداية الجمهور صلى الله عليه وسلم máa gba ẹ̀yà náà وإلا نعمل غير وإلا نجمع غير وإلا المقدمة في الإنجيل غير وين توجه لنا إمام نجعل الزرع وأنا في الزرع كان متنا غير لنشارنا من جوائز الإنجيل من المختصر الخليلي من المدونة الكبرى yawa malikiyar nan wari jami'a nini al'um were wari hanabila ẹni gọ́ọ̀gọ́gọ́dọ̀ nini uwe anáyíká ibn kudama ti bakdisin anáyí al'ubni were àtàbí anáwọ̀ àtàbí anáwọ̀ náyíká ẹnẹ́nẹ́ ni jùlẹ̀ ọmọ ẹ̀fẹ́ nẹ́ wáàrí wá dọ́kì máa bẹ̀rẹ̀ wani adam ju muni mo na do bi oro mo na do ta tino ye aba mo ni na ko go e mo o ni do da ene o o ya na ma e do mo na ko na e mo ni ba ni ya ma ta mo na ko na o ka to ni ba ni e mo ka ke ni ata o ka ta o mo ni ba pe ya ma e do na ta o ko ni ni mo la ni mo na do pe ya ba ta o mo ni na ko do ya ko do ya Ismail wèdè anaga an Ibrahim abẹ̀dúwà kòmọ́nì lọ́gbìnì kòmọ́nì dáwọ́ gbogbo mẹ́mí àti ẹjẹm tẹ́lẹ̀ pàm tẹ́lẹ̀ ọmọdé muslimata lága ẹ̀lẹ́ ọmọ aláìka ẹ̀lẹ́ sọfíìsì muna wọn mẹ́ ẹ̀lẹ́ mẹ́ wọ́n mẹ́ àtọ́mìdé ẹ̀lẹ́ ọmọ aláìka ẹ̀lẹ́ sọfíìsì ẹ̀wọ́n jẹ́ mú àtìyàn ẹ̀wọ̀n yá kẹ́lẹ́ àmì ìnáwó àbọ́ mẹ́rin mo ìnáwó gbogbo kú láyé àgbà náà ẹni permanent ẹ̀sì alhamdulillah yà àwọn òní number one yà lọ́gbọ́n ní primary two lóòtú bẹ̀ àwọn òní jump right ẹ̀sì ẹ̀ àwọn permanent ẹ̀sì àdébí àdéyìn mo ní ọmọdé ìjọ ònyákẹ́lá ní kònyá ìjọ àná ọmọdé náwọ́ kí kònyára ọmọ ẹ̀dá ẹ̀ka kònyára ọmọ dúdú ńlá bíbí ilẹ̀ ọ̀dọ́ mọ́dé náwọ́ ẹ̀wọ́n náà máa nínú kata náwọ́ wọn gbọ́tọ̀ ọ̀nà wọ́n tó rìn ní kònyá ní ìyà àgùn náà sọ́ọ̀nù kata tó lọ fún káfẹ́ silwa kama anataka babu kaka ya honi mwana wadawa maha babu kaka ya honi mwana wadawa maha ẹni gbọ́nà náà ní kátẹ́lẹ̀ ẹ̀rọ àti ẹ̀kọ́ ìdájọ́ ìkọmọ́nà àwọn dọ́wà mọ́nà àkókò sílọ ní láyé nígbà kúrọ̀nà àìsùn ìyàwó ní lọ́gbọ́nà dẹ́dẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ àjẹ́ lọ́gbọ́nà tún dẹ́dẹ̀ ẹ̀yìn ọ̀rọ̀ àjẹ́ ní òun pàmàrà ní 2000 dípò àwọn sí àwọn 2000 àti àti ìlànà ƙasarwa a jihanun su muna kwanfin wa injiri muna wa bayan muna bayan oyana kayanon yara ne na wato wa bayan duwa kani da ya mai oyano da yin yara ila fijirin muna wato wa na wa bayan ẹgbani aka tegeli yẹ aka tẹlẹ ìgbèrú muna wa bayan wa gbùgbè yìí wọ́n yí mẹ́rin tẹ̀lẹ̀ fà fà náà kẹwọn yá ẹ̀ wọ́n yí mẹ́rin tẹ̀lẹ̀ fà ní wọ́n yí ọmọ yí àyẹ̀kẹ́ nẹ́ẹ̀wọ̀ ẹ̀wà bọ́ọ̀lù amma area ha wayo mo ni ko no mi se je ka wana ku da na wo so ya se so ka ta ku lo ni ajo ne ba ya jo ne ba to ba ni to ba ni ko to ba ni ya bon ko mo yi to ba ni ko na mo ta mo na a be na na ko ta be yo ẹ̀yìn ni oníkà ya hajjira kọyọ́ ìrọ̀hàmàkà na sàbẹ̀ ọlọ́mọ àìsàn àìsàn وأنت القيوم برحمتك نستغيث اللهم أنت الحي وأنت القيوم برحمتك نستغيث اللهم أنجزنا يا مجيب اللهم لا ضابط لما كبرت ولا ولا قابض لما دخلت يا سامعا لكل شقوى ويا سامعا لكل نجوى اللهم إنا نسألك فاستجب لنا اللهم أمن روعاتنا واستر عوراتنا اللهم استر عوراتنا وآمن رواتنا اللهم استر عوراتنا اللهم استر عوراتنا وآمن رواتنا اللهم عليك بجميع أعدائنا علمنا منه وما لم نعلم قريبا وبعيدا اللهم علنا الأجائب كل ذكر عليهم اللهم علنا الأجائب كل ذكر فيهم إنك على كل شيء قدير اللهم أنت المنتقم اللهم انتقم لنا اللهم انتقم لنا وانتقم من هؤلاء آثار اللهم ربنا إننا مغلوبون فانتصر اللهم إننا مغلوبون فانتصر نصرك يا الله اللهم أنت النصير نصرك يا الله اللهم عونك عونك يا الله اللهم عونك عونك يا الله اللهم عونك عنك يا الله يا ذا الجلال والإكرام يا رب العالمين اللهم إني أسألك بأن ان تكون الله لا إله إلا أنت اللهم الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم لا حول لنا ولا قوة إلا بك يا الله حسبنا الله ونعم الوكيل على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين إنك على كل شيء قدير يا ولي الصالحين الصالحين يا ولي المؤمنين اللهم أنت مولانا ولا مولى لهؤلاء اللهم أنت مولانا فانصرنا على القوم الكافرين فانصرنا على القوم المجرمين فانصرنا على القوم المنافقين إنك على كل شيء قدير اللهم هذا الدعاء ومنك الإجابة وهذا الجد عليك كلها تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم والحمد لله رب العالمين فقوم إلى صلاتكم ويرحمكم الرحمن الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الفلام قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله Thank you. يرد الغير والحمد والحمد والسلام عليك أفكات بيت الكلام أولاني تمري سيأخذ ونصل نوع نوع جدور أولان أيكم من أحلم أنا اليوم ومري ومري زواجه كتاب إنما الأدوان والحمد لله الحمد لله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 الذي أخرج المرعى وجعله بطارا لسعيها راضية في جنة عالية لا تسمع فيها لاقية فيها عين دارية فيها كل مرفوعة وأكواب مرفوعة والعرش مفتوحة وإلى الجبال كيف نصبت وإلى الأرض كيف وضعت فذكر إنما أنت مذكر لست عليهم بمسيطر إلا من تولى وكفر فيعذبه سمع الله لمن حمده الله أكبر عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله ẹkùn bẹ̀rẹ̀ ní ọmọ yọ ma ní anabọ́wà friend ìjọ lọ́tọ́lá ọ̀tọ̀wà ẹ̀sà ní ọmọ ìkọ́nà ẹ̀bà tóyì sí ilé ti yàn yọ tó ẹ̀mẹ̀tú ẹ̀dẹ̀ ẹ̀rẹ́m mọ́ ní ọdọ́ ajẹ́ ká náà mai ashe na ƙorarra tsakanin abubuwan ilọ̀lọ́ra ọlọ́mọdúwà òmúrò bí i bílẹ̀ rà ọ̀nà ọ̀nà inshallah ta'ala ààrẹ the following people yeah and give him the problem kayar ku problem january awai yi the long problem to me ààrẹ ẹ̀rẹ́ máa bá ẹ̀yà ara ní yẹ ilé wọ́n máa wọ́n lẹ́ni ẹ̀rẹ̀ wọ́n bí sọ́nà kuma ẹ̀yà ìgbàláì ìlànà mma ara ju ìwó ka lè ṣe ìgbàkara mù orí àtàlù agágagó orí àmì the following name that will be mentioned they are not part of all and we don't want them we don't want to be seeing them around in any of our gatherings number one Abraham and Abu Zabi popular known as al-islam èyí jẹ́ bọ́ọ̀yà lórí àdúrà ìkàkújọ́ ọ̀yà abubakar adáre èyí jẹ́ bọ́ọ̀rà ókèrè lórí àdúrà ìkàkújọ́ ọ̀yà abdullahi bedioni èyí jẹ́ bọ́ọ̀rà lórí àdúrà àbújá bashiru alhajjaj kaduna èyí jẹ́ bọ́ọ̀rà lórí àdúrà kaduna ọ̀rà bashir inójú omi ayọ̀ àti abdullahi èyí jẹ́ bọ́ọ̀rà to Allen Abonon and their own interest, they should desist from Kama Eriwa, any Jumata, or in any of the countries. So Allen, you can Oman Eriwa, and go Meliya, Oman Eriwa, and go Meliya, and over, I think what I'm going to do, when I don't hear, and I'm going to They are not part of one, don't be here and around ọmọ òní ààrẹ láti ayé ìgbà ìgbàta ara ní ìtànbọ́nì aláyé tó àbúrú yẹ̀rí ẹjẹ́ ààrẹ ìjọ àti ìsìn abẹ́ ẹ̀mí ìtànbọ́nì dábẹ̀ sáàbẹ̀ ẹ̀hìn ààrẹ ààrẹ yọ̀nà tó nákẹ́lẹ̀ yìí agbákàrí ìrùjẹ́bá ààrẹ ọkùnrin àríkàtíyà agbákàrí olùjọba tó díẹ̀ yẹ ilé ọ̀pọ̀yà mẹ́ra ikú lánìjọba rẹ̀ ìrọ̀bà ọmọ ánìkìlẹ̀ ní ṣanáàbù wà á jẹ́ yáníkà láti wà flẹ̀ fọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ ààrẹ̀